به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا فانه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع سنته وسلم بسنته إلى الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم ولا تمش في الأرض مرحا إنك لن تخلق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم مذموما مدحورا adápẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí kàpá sọ́nà àtìlẹ̀ tó bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n wọ́n ṣáyé lẹ́gbìlá ẹ̀mú ó lọ́ba alẹ́ tó ní kú wà ní ètò wà ní nílé ẹ̀mú tó wọ́n là ń wọ́n lánà wọ́n là kú wà láti bá ti bá lẹ́yìn ìgbà tí a tọrọ àdékò tí a lè fún ọpá náà wà fún mẹ́tò àwọn aláṣẹ àwọn sọ̀hábà àti gbogbo olùtẹ̀lójúpọ̀ ọ̀nà ìṣiṣẹ́ ọlọ́run títàlùjẹ́ àwọn òfìdé abẹ́sẹ̀mẹ́jọba àti ìrẹ̀kọ́jọ pàtàkì ìjọba níbi tí àtàtẹ̀sírì súrátù ìsọ́wáyì lè kọ́ 17 ayà 39 ilẹ̀ ní àtìgbé nàìjíríà pẹ̀lú ìyọ̀bọ̀ lóhun lẹ́nu ọba dẹ́gbà fẹ́ bá wa parí àwọn nínú apá kan nínú àwọn ẹ̀kọ́ eléyìí tí ó pàtàkì lápọ̀lọ̀ mójútó nínú àwọn ẹ̀kọ́ yìí a rí pé ìwọ tí ọmọlúwàbí pọ̀ nínú ẹ̀ àti ká sọ pé gbogbo ẹ̀ nínú ìfẹ́sí ìwọ tí ọmọlúwàbí eléyìí tí ọbẹ̀ aláṣọ̀hánà wà tààlà gbogbo tí mú yà sàkótọ́ ọlọ́run nínú ọ̀rọ̀ nínú ìṣe tí aláṣọ̀hánà wà tààlà kójọ kó má bà lánàá wà lórí ẹ̀ àtúntò ẹ̀sìn méjì lọ́rọ̀ ọ̀la àwọn ọ̀la kú wà tààlà òlẹ́ni wà látẹ́mṣí ìpèmù àòrì máa ṣá kẹ́yìn mọ́bà rí àríyá lórí ilẹ̀ ó jẹ́sẹ̀ sí kí ọ̀dá ọba lẹ́ra pé ọ̀dá kíyèsí a rí pé báàbí jẹ́ muslim òlẹ́ni ní pé jíjẹ múmu nípa jíjọ́sìn lílò wa làbí ìpìlọ̀ kódà bá ti sùn kódà bá ti ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kó ẹ̀kọ́ yìí ni mùsùlùmí gbọ́dọ̀ kọ́ èmi ò lásìkò kan tí mú mi ní ìgbà kan ìdẹ́sí kan tí ó sọ pé òun bùkátà ìtọ́sọ́nà ọlọ́run kò sígbà kankan bá bùkátà ìtọ́sọ́nà ọlọ́run torí gbogbo àwọn ọ̀rẹ́ pátápátá lẹ́yìn abáàrin ló fi lè rí ìdìmọ̀ ọlọ́run àríkẹ́ tó fi padà ẹni pé wọ́n ló dáàrí kàkà rẹ̀ lẹ́yí ohun àìyàndára bí kàmà kúrò náà. ó tó ń kàkalẹ̀ fún wa nígbà tó ti bẹ̀rẹ̀ pé wà látẹ̀jẹ̀ alìmọ̀ àwọ̀ ìlà àkàrà má mú orogún láti ibi tó ti bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ wàlá wàlá wàlá wàlá ń wo jẹ́ pé láàyè náà láti bẹ̀rẹ̀ ayé wa bọ́ọ̀lù láti fi láàyè bẹ̀rẹ̀ ayé wa olùgbé lọ́dún jẹ́ ànábì Ádámù alayhi salam kí ló kọ́kọ́ sọ fún náà وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ Ìyẹn ni pé ó ti dá gbogbo nǹkan, ó wá bẹ̀rẹ̀ yọ gbogbo ẹ̀ pín ní ó tẹ̀sẹ̀ wá yọ exception fóònù ẹ̀ pé má dé di eléyìí má ṣe eléyìí má dé eléyìí ó sì lé jẹ́ pé má dé ló kọ́kọ́ bẹ̀rẹ̀ òfin láti pé ìjọsìn bẹ̀ kéré má dé ló kọ́kọ́ bẹ̀rẹ̀ òfin wa má dé kí ni o má dé èso yìí má mú yìí èèyàn lè ti torí ìbẹ̀rẹ̀ lásán pàdé ìgbìmọ̀ lọ ẹ wo bẹ̀rẹ̀ báwa ṣe máa ń retí nǹkan kékeré pé ẹ mo fẹ́ tọ̀ lédè Yorùbá ọmọbìnrin kan ló ní kí ẹ mo bá sọ pé mo fẹ́ tọ̀ mo fẹ́ sẹ̀bẹ̀rẹ̀ mo fẹ́ sẹ̀yọ́ tó ti ẹ bó ṣe mọ níwọ̀nba tó yẹ èèyàn lè jìyà lọ́nà ọba bẹ́ẹ̀ náà tó yẹ. ذلك دليل ذلك من الحديث الذي أخرجه الإمام مسلم في طيب البلد عن أبي بن عباس رضي الله عنه àdínkù bàbá wa bìlọ́ ọmọ àbá ti dàgbà tọ́lá náà bàbá Muhammad ó ní bá wà lọ́sùn wa ìṣọ̀rọ̀ bá àlọ́ sábà bí kọ̀ọ̀rọ̀ yìí ànábì rìn lára fàárẹ̀ méjì kan ó kọjá lára fàárẹ̀ ó lọ ọtẹ́ ó wá ní fàárẹ̀ méjèèjì ó ní wà ní náwó máa la ìwà bẹ̀rẹ̀ wọ́n ń jẹ àwọn méjèèjì ní àlọ́ wà la ìwà bẹ̀rẹ̀ ní kùkàbáyé wọn ò sì jẹ́ wọ́n ẹ̀tún nǹkan ajẹ́ wípé àwọn olùmẹ́ni ajẹ́ wípé kọ́bìnrin yóò ágbàgbà ábìdú nípọ̀ká àjẹ́ lẹ́yìn bá gbẹ́sẹ̀ kéékèèké pàdé ọlọ́run láti inú sàárè bí ó ti bẹ̀rẹ̀ jìyẹ olódáwa ẹmọ́jọ kọlọ́ sọ fún wa pé tèmítọ̀ tó jáde lára mi tèwó ní ara mi náà ni bẹ́ẹ̀ ni ẹni tó bá ti tọ̀ fẹ́ kó lùtọ̀ rẹ̀ àti láti náà lè jáde tó bá yà gbẹ́rẹ́ náà kó lè kí ni adẹ́wípé ìtàgbàmọ́ ọba dẹ́ta lóhùn fẹ́ ó wá lọ́kàn lọ àwọn méjèèjì ó ní tó bá ṣe bẹ̀rẹ̀ tán tó bá tẹ̀yọ́ tán kì í jẹ́ kí ìbọn ó dá lára ẹ̀. tó ẹ̀kọ́ mi tí a bá wọ tọ́lẹ̀ tó bá fẹ́ ṣe ẹ̀yọ́ kó farabalẹ̀ títọ̀ rẹ̀ tán lára ẹ̀ wọ́n tẹ̀ tó wá rò pé àfáà ló ló fẹ́ ṣe fún wa pàtàkì jùlọ àwọn ọkùnrin pé ká jẹ́ kí tòun ti kí ni kó dá dídátọ̀ lára wa àsóre ńlá ni látàyé tòtọ́ bá lóò fẹ́ fi àjẹwà gan apáwà ló fẹ́ tọ́jú gbogbo ẹni títọ́ ò bá ti dá lára ẹ̀ kí ló padà kẹ́yìn rẹ̀ yóò padà fẹ́ pósítrétì ẹ̀ lálẹ́ eléyìí tí wọ́n gbọ́ pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láyé lónìí àjùmọ̀ sí àkọlù lánàá wa ẹ̀wá wò ẹ̀wá wò tó bá dẹ́là sọ fánẹ́lì wípé tó bá bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ tán tó tẹ̀ yọ yóò rí kí ni ẹgbẹ́ ìyàgbàgbé pàdé kan ló pàdé ní masjid tó ọ̀gbà pé mọ́síláàtì ni alárúbáwọ̀ oko kí làwọn sọ̀rọ̀ àbà fẹ́ ṣe wọ́n kó yá ó ní ìdáhùn ẹ̀sílẹ̀ ẹjọ́ òṣèlú ni ẹ̀yìn ó tọ̀ kan ẹ̀kọ́ yẹn ń pọ̀ gan ajẹ́ pé mo láti lọ gbogbo mi tọ́ bá dẹ́dà máa ti sọ pé ẹ̀mọ́ ṣe báyìí ẹ̀dá mọ̀ pé lákọ̀ọ́kọ́ oore yẹn àwọn aláṣẹ́kí ni àwọn aláṣẹ́kí kò sí bá lọ́wọ́ fi ṣe lọ́dọ̀ pé kúlù dáadé kàkà ha. na Allah subhanahu wa ta'ala tí ó fẹ́ ó ṣe wa. Bẹ́ẹ̀ni ká ní mẹ́ àrùṣà إليك ربك من الحكمة. Ọba Allah subhanahu wa ta'ala kéyìn ó ti dáadáa sóbì kéyìn ó ti dáadáa sẹ́bí kéyìn ó wá jẹ́bi tí yóò láàánú alábàgbé kéyìn ó mọ́ pẹ̀lú kéyìn ó mọ́ ṣe jìnnà kéyìn ó mọ́ pọ́n rẹ̀ kéyìn ó mọ́ ránìyàn gbogbo ẹ̀ pátápátá mímọ́ ọ̀há ilé ìka ọ̀pọ̀kì nínú tọ́lọ̀ ọ̀bà rẹ̀ fi máa ń tẹ́sí ẹ̀. Nínú ìkìlẹ̀. Ẹ wá wà ní mílẹ̀ ẹ̀ṣẹ́ ọpọlọ tó ń sọpọ ọtẹ kò sọpọlọ tó mẹjọ ní bàbá tó ń ta àkàkálẹ yẹn balẹ̀ ìjọ fara mọ́ kí wọ́n bọ́ ọmọ òun ṣe jù náà kò sẹ́ni tó fara mọ́ kò sẹ́ni tó bẹ̀rẹ̀ àbúyàwó ẹ̀ gbígbé ìyàwó rẹ̀ ni wọ́n ń gbé lọ kò sẹ́ni tó fẹ́ ṣùgbọ́n bó yẹ kò wá sẹ́ni tí wọ́n tẹ̀jọ ọmọ ìyá rẹ̀ lẹ̀ kí ló lẹ́nu ìyẹn túmọ̀ sí pé ọpọlọ tó mọ́ gan òun gan kọ́kọ́ gbé kalẹ̀ pé kò dáa lórí wípé mínà lè hikma àwọn olùmọ́lérárá mínà lè hikma ọ̀ mínà súnà lè nàbí nínú ìlànà súnà dání ànábì wa. wọ̀nyẹ́ túmọ̀ wípé tó bá tọ́ nínú ìlànà àwọn kan nínú àwọn ànábì kan láti pé kí wọ́n wọ sùtánà kí wọ́n máa wọ lẹ́lẹ̀ ìlànà súnà tiẹ̀ kò tẹ́kí ní kò bá. ولا تجعل الله إلها آخر فتلقى جهنم ملوما مدحورا ó tẹ̀sẹ̀ wá gbà padà ń tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló padà hẹ́ndì rẹ̀ ó wá ní wà látẹ̀jẹ̀ alma àwùbọ́ má mú pẹ̀lú ọba táǹsìn má mú pẹ̀lú olùjọ́sìn rẹ̀ ìlà àhàrùn olùjọ́sìn ní pẹ̀lú rẹ̀ tó tọ́. Ajẹ́rí pé gbogbo nǹkan àwọn tá a sọ sáájú yẹn, ó lè sàmójúkú ẹ̀ fún yẹn bẹ́ẹ̀ bá pàdé ọlọ́run ẹ̀bẹ̀. Àbẹ́wọ̀n, bẹ́ẹ̀ máa lé kí ni? Ó bá pàdé ọlọ́run ẹ̀bẹ̀. Nàbàtọ́ ni fi ìjà náà ń nàmàrà lóhùn mẹ́rẹ̀ẹ́ṣọ́wọ́. Ẹwọ́n tó mú wa, ó ní gbogbo ẹni bá mú ọlọ́run ní pẹ̀lú ọlọ́run. Gbogbo olùrànlọ́wọ́ mi, ẹwọ báwọn èèyàn tẹ́ ń lo tẹ̀lé ayé wọlé Yorùbá lónìí. Tí ó fẹ́ sí olọ́lá ayé kan, alágbára kan, aláṣẹ kan tí ò sínú ẹgbẹ́ òkùnkùn. Ó kéré, ó mẹ̀ kéré díẹ̀ pé lágbájọ́ òbí náà ní òkèrè díẹ̀ torí pé tí wọ́n ti àláìsídé lẹ́kùn kan láwọn kóòtù sọ pé ó lè ṣàṣeyọrí àti kò bí lọ́ọ̀kì ordinary chairman local government kì í sìn wọ́n yìí ní ṣe èdè wọn kódà kánsẹ́lọ̀ àdúgbò ẹ wá rò pé kí la gbé kí la jù mórí lọ tóbi lẹ́yìn pé kánsẹ́lọ̀ wọ́n ní kó lóòjì kí ni ó wá jọ ẹ̀. Bẹ́ẹ̀ bá ti wá bẹ́ẹ̀ tí wọ́n lè lọ ṣe, èyí ni pé wọ́n máa pè é wípé wá gbàgbára. Eléyìí tó wà máa yarí lẹ́nu, ìtọ́ ga jù tí wọ́n wà lọ ni pé àwọn secure, wá insure ẹ̀mí rẹ̀. Ẹ wá sọ pé jọba yé ti dáyé àwọn tí wọ́n já lágbára, tí wọ́n já láṣẹ, tí wọ́n jẹ ọba, tí wọ́n wà nù ẹgbẹ́ yẹn, sáré òkú wọn. Ọya, àtẹnibá kábíyèsí pé, àtẹnibá lágbára ṣe, àtẹnibóló, ẹni ó kọ́kọ́ bá wọn ṣe kọ́kọ́ lọ. Ọba aláàmì bẹ́ẹ̀ bá gbé pàdé òun wà tó lórí ọ̀pá ìjà hánàmì. Èyí ó padà kábàámọ̀ pòrò wáyé torí dáàbùmọ̀ ni ó dùn ó sí. Màlúmẹ̀ mẹ́lẹ̀ tí wọ́n mọ̀ ìnira kan yóò tẹ̀lé tó wọ́n ti ní fún ọmọ sí nira kan ọlọ́mọ pè nira kan wá tí ó bá rẹ̀yàn ní ìṣẹ́jú díẹ̀ èyàn padà rí pé àṣẹ èyàn gbádùn láyé tí ìnira tó bá kẹ́yàn lásán àwọn ará òtítù àwọn òsì mọ́lá ìgbà tí ó bá ti dé stages kan èmi ò mọ̀ pé wọ́n ń pè mí fẹ́rẹ́ palliative department èmi rò fún wọn ní bọ́ọ̀lù pé ẹn tó jẹ ò sí ní ìgboro ẹbáwọn èèyàn ló ń jẹ fún wọn níta àti si ẹ ìyẹn ni pé máa padà sọ́dọ̀ ọ̀lọ́ bẹ́ẹ̀ni ìtumọ̀ ẹni pé ẹ máa fún lóògùn tí ò ní jẹ́ kí ìlera yóò pọ̀ tẹ́lá ní ní ẹ máa rẹ pa ẹ bá bẹ́ẹ̀ wá sí torí gbérù ṣe sí ọlọ́run tó ẹgbẹ́ lọ bàbá fi hàn palliative láyé tàbí ó bu àwọn palliative ń sáré wa kò sí wà tó tó bá fi ìjà ẹ̀mẹ́ ìyẹn ni pé tó bá ti lè kúrò láyé báyìí iná dá àná mi lọ. màlúùmá màdàkúrà. gbogbo màdàkúrà gbogbo tí wọ́n máa ń jẹ́ orí bẹ́ẹ̀ máa rí mo sáré yóò jìnà sí jẹ kò ní rí abẹ́ kọ́nà oṣù ọ̀kọ́jáde tún bá gbogbo àwọn ẹrú tó ń gbọ́ wa ní gbogbo àyíká ìyẹ̀fẹ́ máa ti ń gbọ́ wa àtàwa náà sáà sí mẹ́tẹ́lẹ̀ ẹ má jà irú ẹ̀ sásọ́ o tájìnà tí ẹ má jà òun ìwé sàwá o sọ wípé n tó fẹ́ fún mi sáàrẹ́ mi tẹ́ fún tí òkú láyé ẹgbẹ́ tẹ ìwé sáwá sáàrẹ́ mi tí ó jọyìn rẹ̀ tí òkú kò sí tòtí ò bá ti wá sí tí ò sí tó lè rẹ̀ bí lásìkò tó bá tó so ajá wípé kí lè ń darẹ̀ láàbù sí tí òun lẹ̀ gbàfà kódà ẹni bá ń sọ yìí yóò padà di jẹ́gẹ́jẹ́gẹ́ kó tó kó láyé ni torí gbogbo ẹni rẹ̀ bá wá gùn kí lè màtí máa kàn sí yóò padà dẹni tí ó máa di jẹ́gẹ́jẹ́gẹ́ slow motion lárúgbó máa bá tọ́lọ̀ padà sọ́dọ̀ ọ̀lọ́ àtìlẹ́gùn lẹ́nu àtìlẹ́gùn slow motion kò sí sáàbì fún yóò padà máa slow yóò máa gbé pé ẹ̀sìn sùúrù díẹ̀ alámọ̀gbẹ́fẹ́ máa máa kà á ètò ọlọ́run pẹ̀lú wa nù. أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما أفأصفاكم ربكم بالبنين nínú àwọn ìbọ́lọ̀wọ́rogún táwọn kan ṣe lánàá táwọn kan tún ṣe lọ́wọ́ lónìí ó ní pé àtìfáàkò rọ́gbùkún ní ẹbí ròyìn ọlọ́run ní ẹ̀sọ́ pọ́lọ́run ó wa. Ẹwà lọ́mọ tó fẹ́ mú kò bí gẹ́gẹ́ o. ìbéèrè bá bèèrè yí pé tí wọ́n rí màláìkà alìyàrá òbẹ̀ màláìkà ìyàwó yàrá òbẹ̀ màláìkà làbúṣọ ìyàwó mẹ́yìn ní ìlú ìjọ tẹ́yìn bá ìfojú kan màláìkà báyìí tó bá jẹ́ lẹ́sẹ̀ kò lè rí dùnú ọlọ́ lábùṣọ torí pé tá a bá fi lè rí báyìí bèlè bá wà lẹ́ àìdẹ́sífà pé a ah, ojú tí mo wọ̀ a ah, ó múra bí ó fi tó yí wá lè rí yóò mọ̀ yàrá ọ̀nà màláìkà ìjọ téèyàn bá di aṣọ wípé màláìkà lẹ́yìn kò sọ̀rọ̀ mọ̀ láàbùṣọ yàwó mẹ́yìn lè lè jù ní gbogbo aláìgbà òlè nídìmú ọba adẹ́dà nílò ẹ̀ àwọn kan wá ní màláìkà o àwọn ọmọbìnrin ọlọ́run ni wọ́n pálọ́mọkùnrin rẹ̀ <laughs> wọ́n ládámẹ̀ ni ẹ wá rò pé ìwọ ló mú mọ́ rẹ̀ وقالوا اتخذ الرحمن ولدا أولا آية إنكم إنكم لتقولون قولا عظيما إنكم dájúdájú àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ lánàá àwọn tọ́bá tó ń sọ lónìí látàkùlù gbọ́nà tí wọ́n sọ yẹn o ọ̀rọ̀ tó tóbi púpọ̀ ni ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ lẹ́nu ọ̀rọ̀ ńlá yẹn ẹ̀rù ẹ̀ bá kìí bà wá ìyẹn ni pé ọ̀rọ̀ aburú ńlá ẹ̀gbọ́n ni pé mo fẹ́ sọ̀rọ̀ nílá ọ̀tọ̀ ni ó fẹ́ sọ aburú ọ̀rọ̀ tó lè sáburú ńlá báyẹn ni kéèyàn sọ pé mọ̀lẹ́ka ọmọ ọlọ́run wọn bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ wá rí yẹn o yóò bá àtùlá kéèyàn sọ pé ó bẹ̀rẹ̀ dín fẹ́ pẹ̀lú lálẹ́ ọ kúnlẹ̀ dín fẹ́ àdúrà lọ́rọ̀ torí jọ́ ìgbẹ̀yẹ̀ ẹ mọ̀ pé pẹ̀lú tẹ́tẹ́ fún nígbà tó bá ń parí àdúrà yẹn kí yóò sọ lórúkọ lórúkọ lórúkọ mẹ́tẹ̀ẹ̀ta tó tó pátápátá ìpínlá ló jẹ́ torí ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn tàkàtù sàmàwàtù Sáwọn àwọn ọmọ rẹ̀ tàwọn ìṣàkóyìn ìbáyé rẹ̀ tàbí وتخر الجبال هدا فقد السماوات يتفطرن فما أمشيت وتنشق الأرض إلا تكفر وتخر الجبال هدا òkè gan ó fẹ́ súnkù láyé rẹ̀ ó fẹ́ ó fẹ́ ó fẹ́ kú dànù. àǹdà àwọn ìrọ̀ṣùmáàni wà dáadáa. ó ní pé àwọn èèyàn sọ wípé ọwọ́ ọba àjọkẹ́ ayé ó ti kí ni ó bímọ ó ó tọ́ fún ọlọ́ọ̀bà àjọkẹ́ ń kẹ́ ayé bá wà lẹ́dà káwà sọ pé ó mú yẹn kan nínú ẹ̀dá rẹ̀ lọ́mọ àbúrú àwọn olùgbọ́n ní rárá nọ́tìl ní dájúdájú gbogbo tí bẹ sọ́mà ilẹ̀ òsì tí wọ́n lè jẹ́ fún ìlà ni wọ́n ṣe ìyẹn ni pé wò lè wọ́ tí wọ́n lè sọ pé a bí ọmọ ìròyìn wa kò tó bẹ́ẹ̀ ó láti ìfẹ́ ìfẹ́ wà lórí ilẹ̀ nìkan má fi sàrà wa àwọn táwọn àti sọ́mọ̀ fẹ́ mọ̀ ìlà á ti wà mẹ́rin àgbà tí wọ́n bà dé tí wọ́n bà wá wájú ọba tó dá wọn wọ́n wà ní wà kí ni ẹ̀rù ni ẹ̀rù yẹn làwọn ọmọlẹ́yìn Kristi òkè fẹ́ pè wọ́n làwọn òkè fẹ́ rí <laughs> mistakenly tí wọ́n misconception tí wọ́n ní àti misorientation tí wọ́n fún wọn ó ní wípé àwọn èèyàn mọ̀ pé yàtọ̀ wà nínú ara rẹ̀ kéèyàn sọ wípé ẹrú tí ń tọ́jú aṣọ rọ̀ kiri alábàbà nígbà àwọn èèyàn gbà wípé mo wà nínú àwọn ẹrú tí tọ́jú wo àmọ́ kò fẹ́ jẹ́wọ́ bàbẹ́dà sọ̀bí tí tó sàmàtì láti pè láwa sí mú kí láti òtítẹ́ kí ni ẹ̀rù ìjọba wọ́n ní òtítẹ́ ìjọba ó lé kí ni ó fi rẹ̀ sọ́fà pẹ̀lẹ́ ẹ̀gbọ́ so kátó wá sọ wípé kí ni ìbá wá dá tó bẹ́ẹ̀ bá wá fi rẹ̀ sọ́fà lábẹ́ ọba tó dá sọ́fà tiẹ̀ tójú ọ̀pọ̀lọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ wá gbọ́ pé èmi ni kúùkù lágbájá èyí ó ṣe báyìí ó wà fẹ́ jẹ́ ẹrú fọ́bà tó dáwà wọ́n tó wá sí gbọ́rẹ̀ mùsùlùmí ọdún mi wọ́n ti lè pé servant ọmọ àmẹ́lì adama can be compared with servant of Allah that is different to me the servant of àmẹ́lì adama ni kó máa render service for them àbí servant bàbá tó dáwà ńkọ́ wọ́n àwọn render before him kí là ń ṣe fún ó yá ẹni tó fẹ́ jẹ́rú kí ni sáà ń ṣe fún sáà tó fẹ́ jẹ́rú àwọn àwọn àtàkìlá wà lẹ́rú kí láti ṣe láàrẹ̀ àti pọ̀tọ́nà tó ẹrú yẹ wọn gbọ́yé ẹrú tí ṣẹ̀rí abẹ́rù sọ fún wọn tí ìsìlámù ń pè wọ́n sí òun náà lẹ́rú tí ń gbọ́rọ̀ sí ni pé jẹ́ bí ẹni tó máa gbọ́rọ̀ sọba adẹ́ta lẹ́nu gẹ́gẹ́ bí ẹrú èèyàn tó máa gbọ́rọ̀ sí lẹ́nu kò sí náà ò lè fẹ́ ẹrù rẹ̀ sí ẹrù rẹ̀ kò sí tí ò lè fi ṣe ẹrù tó lẹ́ pé wọ́n kó ìyàwó àtọkọ lẹ́rù ẹni tó sì kó wọn lẹ́rù àbẹ́ni ó rà wọ́n yóò sì máa wọlé sọ kò sì gbọ́dọ̀ sọ pé rárá tó bá wọlé ní ẹ̀pá yóò dẹ̀ olúwa mi ń tẹ́ bá sọ náà mi tẹ̀bí náà yóò bá láti máa gbọ́ àbábọ́ bá kú kò sí náà lónìí ó yẹ máa jó ìlú náà padà àbí ẹ̀yà ṣẹ̀dánù kẹlẹ́ mi yẹn wọ́n ti kíni wọ́n ti rì mọ́lẹ̀ ìjọ tó bàbá ṣe kíni tó bá wájà èwọ́n àwọn ṣe fọ́lọ̀ wà láàánú ẹ̀ a kì í ṣe ọmọ a sì lè jẹ́ nínú tó wá kọ̀rọ̀ ojú jù sí oníkẹ́yìn sọ pé ó mú yàn kan lọ́mọ ó kọ̀rọ̀ ojú sí kò láìkẹ́ إنكم لتقولون قولا عظيما mo rọ̀ wá àkùrán ní pé ọlákèsì ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin ẹ má jẹ́ ká bá wọn jòkó síbi tí wọ́n bá ti ń pè lórúkọ mẹ́ta lọ́kan tàbá fẹ́ fi bẹ́lọ̀ fún wa àwa aládùúwà náà ṣe kó èpè ńlá ni wọ́n ń ṣe o èpè tó tóbi tọ́ba adẹ́ta lè ti torí oore tó wà lọ́wọ́ torí pé àṣìk ìfẹ́ ogún pẹ̀lú ọlọ́run ẹ̀fẹ́ àkọ́kọ́ ńlá ni yóò tún wá pa èyí tẹ̀yàn tó gba agbájú yóò lè kí yóò tún bàjẹ́. ولقد صعرنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا الله ìyẹn ni pé kéyìn fọ́ kéyìn ó tì àyẹn pé kéyìn ó sàlàyé ọba àdẹ́dà ni mo ti yí gbogbo ọ̀nà téèyàn máa gbà bí sàlàyé lọ́kọ̀ àn ló ti sàlàyé fún wa. ìyàgbẹ́kẹ̀rù líyàgbẹ́kẹ̀rù torí káfàlẹ̀ rántí líyàgbẹ́kẹ̀rù kálẹ̀ tají níbi ìfọ́núfọ́ra wa kálẹ̀ rántí ọba tó dá wa. àmọ́ tẹ́tí tó yẹ káwọn èèyàn ó tẹ́tí kí wọ́n lè gbọ́rọ̀ sí ọlọ́run kí wọ́n lè rántí àṣẹ rẹ̀. Wàlá ẹ̀rí ìlú wọn ìlànà fún wọn. Ìsẹ́ẹ̀tì tó yẹ káwọn gbọ́ Kùrán tí ó jẹ́ kí wọ́n súnmọ́ lọ́run, ò sí kí ń lé wọn kó kọjá pé ìlànà fún rọ̀ wọ́n àwọn èèyàn jìnà. Ẹ eléré lọ́la, kọ́dà mọ́ sàbánà. Èrò pọ̀ yapa torí pé ní jésù ló fẹ́ plé bẹ́ẹ̀ tẹ́bá ni wọ́n fẹ́ ṣe wá sí ẹ wọ́n fẹ́ ṣe bá ẹ wá rí táwọn ò tó dé bóòlù alámọ̀rin wá ṣe rí táwọn ò tó dé tí ìbá jẹ́ pé pàtó bá dẹ́gbà rò pé ń tí ò ní jẹ́ gbádùn ẹjẹ́ bá ń gbé mọ́lẹ̀ díẹ̀ ó wá dé àwọn kan mọ́lẹ̀ làwọn ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn wá ráyè dídé pé jẹ́ lọ́gbọ́rọ̀ lọ èyí bá para ìpadà sínú ìgbèkùn máa wọ lẹ́yìn lọ́wọ́ ké yóò rò pé ọlọ́run tún gbọ́dọ̀ tó padà sínú gbèsè yẹn mọ́ torí pé àwọn èèyàn jìnnà sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ náà fi ààbẹ̀ kọ̀ ajẹ́pẹ́ mi bá ti lè rántí ọba dẹ́dà láti jẹ́ ní àṣeyọrí ti lè gbọ́rọ̀ lọ́wọ́ àmọ́ pàmò yẹn ti dùn ún. ilẹ̀ ẹ̀rù fún tàbí wọ́n pọ̀ mú fún ọ ó tún gbé wọn jìnà sí tọ́lọ́ lórí báwọn tí wọ́n kà fún òfin wọ́lọ́ ànábì ní owó àìsàlá ó ní ìní ìdàwó tù kọ́ mi. lẹ́yìn àwọn wọn náà rọ bàlẹ̀ yẹn bí wọ́n tó ààyè ìlà àbíọ̀rọ̀. Lábẹ́ àbínú dùn àì, ó ní gbogbo bí mo ṣe ń pè wọ́n tó, ìlà àbíọ̀rọ̀. àwọn èèyàn tó sáàtọ́ tó dìsẹ̀ sí mi ní ẹni tó ní káwà gbọ́ orí láwọn èèyàn tó ẹni tó ní kí wọ́n wá wọná kí wọ́n wá parun àwọn èèyàn wà lọ ẹgbọ́ complicated issue àwọn èmi ẹwà gbọ́ orí àwọn èèyàn dẹ̀ máa wà lọ wọ́n máa sá fún ẹni wá ní káwà ṣe dáadáa àwọn èèyàn mérí ká má jẹ́ kí ṣe ìtọ́nà òlé wa wó níbi kíni ọ̀rọ̀ ọ̀rọ̀. wọ́n كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا. wọ́n dẹ̀ ni wọ́n pè wá sí táwọn èèyàn fi ń fa òun náà ní ibi kẹ́lùmọ́ ti tàwọn yìí ibi tẹ́ bá ti rí tábà ti ń sọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run àwọn èèyàn ló ìpọ̀. àwọn èlò lè pọ̀ kódà àwọn èèyàn bá pé sábò bá ti mọ wákàtá wọn ní gbọ́ àwọn fara mọ́ sábò mọ́ gbowó lọ́wọ́ àwọn kí wọ́n ti jì àmọ́ tó bá sọ̀rọ̀ ọba dẹ́dà tó ń dá wọn padà sọ̀rọ̀ ọba tó dá wọn ara àwọn èèyàn onílélẹ̀ wọn ni láìkẹ́ àdámọ́ tí ò dání kéèyàn má lè ronú láti padà láti gbọ́rọ̀ wípé torí kí lọ́lọ́run torí ẹ̀dá wa torí ká lè mọ̀ lọ́wọ́ tọkàn tuntun. ó wá ní kú sọ fún wa. لو كان معه آلئة آلئة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا قل قل لأنك صفوا لو كان معه آلئة tó bá jẹ́ pé pẹ̀lú bí wọ́n ṣe ń sọ yẹn pé mẹ́ta lọ́kan bàbá ọmọ ẹ̀mí mímọ́ bá ti pariwo rẹ̀ yẹn àti báwo yẹn fẹ́ ní Ọbàtálá Ọbàtátà Ọya Ògún nkankan tán pariwo yẹn má bá sọ pé wà pẹ̀lú ọba dẹ́ta. kàmá yakulu na ìlànà kàmá yakulu àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ o ọlọ́run sọ bẹ́ẹ̀ o kó lórogún o olóòrùn láwọn kan tó jẹ́ bàbá kékeré tí wọ́n ràn lọ́wọ́ o àwọn èèyàn ni wọ́n sọ bẹ́ẹ̀ o àfáà àwọn olùmọ́ni ẹgbùn tó bá dẹ́dà sọ ó ní kàmáyà kùlù àtẹ́bálì àwọn òṣèlú ti máa pàpè wọ́n máa pèpè méjì mẹ́ta lọ́kàn kàmáyà kùlù bí wọ́n ṣe máa sọ gbogbo ìgbà lẹ́nu wọn náà tó bá lè dẹ́bẹ̀ nǹkan kí ni bá ṣẹlẹ̀. ìlà ìlà ìtẹ́wọ̀ ìlà ìlà àwùjọ bẹ̀rẹ̀. ajẹ́pẹ́ tọ́lọ̀ bá rí bá ṣe ń sọ lẹ́bìtọ́lọ̀ ìlà a jẹ́ pé wọ́n lọ bá ọba dẹ́dà lórí tró rẹ̀ lórí agbára ìjòkó iṣẹ́ ọlá rẹ̀ àwọn olùmọ́ní méjì ni tí ó bá jẹ́ pé ó lọ́mọ obìnrin bó ṣe wọ́n lè jọ́mọ obìnrin tó yóò padà gàǹgà yóò gbogbo yóò ní ẹjọ́ òun járe mọ́ bàbá òun ọ̀yá kí ló fẹ́ dẹ̀hùn ó fẹ́ bá bàbá rẹ̀ tó pọ̀ ọlá àbẹ́ẹ̀kọ́ ni gbogbo àlàbọ̀ gbọ́ pé kí ni wọ́n èmi fẹ́ ọmọ ìgbà ọ̀yá kí ni fẹ́ bẹ̀rẹ̀ lórí àná olùlọ́lá àti pé èmi fẹ́ àti prime minister England àbí London whatever the case may be ọ̀yá kí ni wọ́n ṣe láàrin wọn gbogbo tí prime minister of arun yóò ṣe kí ni wọ́n jù kọ́ cabinet they have to seek the opinion of when they respect. so torí wípé ìyẹn túmọ̀ sí pé agbára méjì tó bá ń tẹ̀léra wọn tó bá ti lè jẹ́ pé ọba adẹ́dà lé àwọn ọlọ́run kéékèèké kan àwọn náà ó fẹ́ sọ wípé nípa àfẹ́ ṣe ni nípa àfẹ́ ṣe ni nípa àfẹ́ ṣe ni ajẹ́ pé kò àwọn olùmọ̀ ní tẹ́bá tún tún ọdá sáì ajẹ́ pé tẹ́ ní wípé ó dára wọn kì í ọlọ́run tí ń bọ́lọ́run dùpò àmọ́ wọ́n jẹ́ ní táà pín sàkàsọ̀ lọ́sọ̀lọ́ bá ní pẹ̀lá ajẹ́ pé gbogbo wọ́n ma wẹ́ ní táàmà wákàsọ̀ ó sì ní rárá ẹ̀ ní ìdíkẹ́fẹ́ ìrẹ̀kẹ́ sàkàsọ̀ wádọ̀ ní tó jẹ́ bá jẹ́ pọ́lọ̀ nǹkan wà nípìlẹ̀ ìkọ́wà ní sọ́mà kí ló tẹ̀lẹ̀ lápásádàtà yóò padà torí pé that will be a clash of interest ara sọ́mà òní mo fẹ́ ṣe kí ni mo fẹ́ rọ́jò ilé òní mo fẹ́ pàṣọ àwọn tí mo mójú tó nílẹ̀ wọ́n ní di kíní o wọ́n ní di o má ti rọ òjò ó dá dápin jó wà lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ́n máa mú ẹ́ sí á kẹ́mi máa rí kà kọ́ńtínẹ́ǹtì márùn-ún àbí emi, tiẹ̀ eh, ní dáṣẹ́ mẹ́ta mẹ́ta òyà kí ló ìjáde lọ. a wípé kò ní rọrùn ká sọ wípé yìí sísẹ́mù bá ń lò ẹ̀ láti àbá ti fi ń táìmù fi rẹ́rùn yẹn ó ti láwọ́ lọ kí ni wọ́n fi ní parliament kìí lẹ́tọ̀rí gẹ̀gẹ̀ káfílẹ̀ review kágbéyẹ̀wò wọ́n ní àbádíkíní àbádòfin ẹ̀yẹ bàbá ti wá ẹ̀yẹ mú ti wá kó wá díkíní bóyá ajẹ́pàwọ̀ tó padà lọ bá ọlọ́run bó ṣe ó lágbà àwọn ará áfíríkà òyìn orí bá mi olórí kí ni olórí abájú ní pọ́lẹ̀mù wa abájú bẹ̀kọ́ ní pọ́lẹ̀mù wa ìfẹ́nú ní òjá gbádùn àti ìmá rẹni nìkan torí pé tó bá jẹ́ pé olórí ni aláwọ̀ tó rí bẹ́ẹ̀bẹ̀ àmọ́ àwọn tí fẹ́nú òjé wọn gbádùn àwọn ni wọ́n pọ̀ àwọn tí wọ́n rórí lò ìfẹ́nú òjé kí wọ́n ronú ọba dàdà ní gbogbo ilẹ̀ kò sí bóòlù ètò yẹn ń lọ ní kí ni ó ní mẹ̀lọ mẹ̀lọ bó ṣe yẹ kéńtò ayé ó lọ gbogbo ẹ̀jẹ̀ kí ni ó lọ bẹ́ẹ̀ ẹ bó ṣe pín gbogbo nǹkan ó wá regulate rẹ̀ accurately asia ò gbọ́dọ̀ sọ pé ara Africa ò ní bẹ́ẹ̀ ara America ò gbọ́dọ̀ sọ pé ara Nàìjíríà ò ní bẹ́ẹ̀ ó wá pín gbogbo nǹkan àlùmọ́nì yẹn ó pín bó ṣe yẹ kó wà èèyàn kan ò lè sọ pọ̀ mọ́ ọmọ jálágbára yín lọ láíláí torí pé kò ẹ̀ lọ́wọ́ káàkọ́ pé bàbá mẹ́rin oòrùn á lọ bá wọn ará asia pé ẹgbà owó kílẹ̀ ìwé òṣèlẹ̀ amẹ́ríkà kì í sá tó lò fẹ́ lo ń padà bọ̀ eré mẹ́bẹ́ rẹ̀ ni eré mẹ́bẹ́ níṣe tó bá nílò ọba dẹ́lọ ni àìmọye mí tí wá fi sípò tó tó ó pín sí kálukú àmọ́ bùkátà àmọ́lọ́dọ̀ ọlọ́run bùkátà kẹ́kẹ́ lọ́bẹ̀ ìdá tó dá wípé bóyá torí pé báyìí àkùnídá kí ṣe fún rárá o sí fún gbogbo tó sì dá pátápátá ló ṣe ní dọ́gbadọ́gba ó wá ṣe déédé ó wá wà pẹ̀lú ètò tó wa owó ṣe ṣe wá bẹ́ẹ̀ ni wọ́n lágbára lónìí akẹ́kọ̀ọ́ sùúrù pé ó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ pé mo fẹ́ rìtáyà ó ní nígbà ọlọ́mọ òyìn kí wọ́n rìtáyà fúnra ẹ̀ ni ó lè kí ni ó rìtáyà rẹ̀ náà ولو كان معه آلئة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا. Bó bá jẹ́ pé àwọn ọlọ́run kan bẹ pẹ̀lú ọgbọ́n òdodo kàmáyà kùlù gẹ́gẹ́ báwọn ẹ̀ṣẹ́ ń sọ lánàá tí wọ́n ń sọ lónìí ìlà àjẹpẹ́ làtàlọ́ wọ́n mọ̀ wá kàtọ́ ìlà àbẹ̀lẹ̀ àrùsìṣẹ́ bí ìlà àwọn náà láwọ̀ fẹ́ ní àga àwọn fẹ́ débi àlàárà sí níbi tọ́lọ̀ fi ń pàṣẹ ayé ó ní kásì ní pàṣẹ. سبحانه كبيرا سبحانه gẹ́gẹ́ bí tó fi bẹ̀rẹ̀ súrà tó bá ti rí nǹkan tó jẹ́ ìmọ̀ nǹkan tó bá rí gíní tó tóbi tó yà nílẹ̀ lókè abúlẹ̀ ń sọ lẹ́nu yìí kí lè rẹ́ kásọ ẹ̀kọ́ ṣe ọba tó mọ́ kúrò níbi tí wọ́n sọ yẹn subhana wàtàhálà àmà yàkùnrin wàtàhálà ó tún wá já ju tí wọ́n sọ yẹn lọ àwọn yóò máa sọ wípé àwọn èèyàn lé ẹnu òlé gbọ́dọ̀ ọlọ́run àti kí wọ́n pe àwọn kan ibi tí wọ́n ti gbà wọlé láàmú lónìí nìyẹn wípé ọ̀sán sẹ́ni àti kọ́wọ́ gbọ́wọ́ ọwọ́ kí ni ó gbà ó tó ti wòlíì wọ́n lè gba ọwọ́ pé òtó di wòlíì ọ̀rọ̀ bẹ̀tọ́rí táwọn òtún lórí mẹ́láàjù orí ìlànà tọ́lọ́tò wíṣẹ́ rẹ̀ níbi táwọn yẹn láàbù sáàlà fún bá kì í tani wọ́n lọ́wọ́ lọ́dí ọ̀làwọ̀ ẹnu tani wọ́n fún lọ́wọ́ pé wá tó bá bẹ́ẹ̀ di kí ni. àfọ àwọn àgbẹ̀lẹ̀ ọmọ ọmọ àtúwọ̀ àti bàbá rẹ̀ bí wọ́n ṣe bọ́lọ̀ ṣe gbọ́lẹ́kùn tó ó tún máa ń wọ́ tí

ó tún tẹ́lògbó kan àmẹ́bí sọ́lọ́wọ́ ààrẹ ọ̀sọ́lá ó ní láàárọ̀ yìí ta ló ti jẹ nínú oúnjẹ àlìjẹ́nà àbúlẹ̀ ìnáwó ó lé mi bàbá rẹ̀ káwọ́ orí pé é mo dáná àbẹ́ kí lọ sí à torí ọ̀nà ìwọ́dẹ láti jẹ́rẹ̀ láti lọ́sùn àmẹ́bí sọ́lọ́wọ́ ààrẹ ọ̀sọ́lá kò tó dákẹ́ ó ní ta ló ti láàárọ̀ yìí àbẹ́ mi èmi bàbá rẹ̀ mi à ah, mo dáhùn sílé ìlú ọmọ ìwé mi ìdúrí ọ̀nà ògbóló ti kẹ́kọ̀ọ́ jẹ. bẹ́ẹ̀ ló ti wọ́n á lọ bèrè bèrè lẹ́ẹ̀mẹ́ta àmẹ́bí ni bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ mọ́ bóòlù ṣe jẹ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní gbogbo ẹni tó bá ti jẹ́ olùtẹ̀lé àmẹ́bí fáàmẹ́bí rẹ ti wọ àlìjẹ́nà tó wọ nínú kíni àlìjẹ́nà tó jẹ nínú kíni àlìjẹ́nà ajẹ́pàwà náà ti jẹ nínú èso àlìjẹ́nà kálukú káwó kèrè pé á ìwúrí ọmọ ìlú ọkọ̀ ó yàtọ̀ sí mò rí báwọn èèyàn rò yẹn ìtumọ̀ ẹni pé mo gbà wípé náà nẹ́bì mi tí mò ń tẹ̀lé mo tó bá ti lè mú tó fi náà júbà ìjọba àwa náà ti tẹ̀lé ìtẹ̀lé ló bá ló bá wọn gbogbo èèyàn máa lálàá ọ̀rọ̀ mo ti gbogbo èèyàn máa lálàá bábá lálàá dé ọ̀dọ̀ àlejò sọ̀fọ́lá wọ́n máa sọ àlá wọn fún wọn ó ní abẹ́rẹ́ èmi náà jẹ mọ́rò pé mo jẹ fẹ́ lálà kan kí lè ṣe kí ni kí lè sọ wá bẹ́ẹ̀. ọlọ́run pa máa sọ ọ̀há bàbá wọn ò gbọ́wọ́ bàbá rẹ̀ ò fún lọ́wọ́ bàbá rẹ̀ ò sì fún ní ìwé àṣírí kan tí ó mọ̀ sá sẹ́ni táwọn ohun yẹn láàbọ̀ lónìí nù ọwọ́ àgbọ̀wọ́ ni ọwọ́ àṣẹ kíjìmọ́ ọ̀tọ̀ ní kéèyàn jẹ́ ẹ̀ṣẹ̀ àṣẹ́gbọ́n ló mọ̀ tẹ̀lé déwù ni ọgbọ́n tó mọ̀ tẹ̀lé mọ̀ déwù kátó kù láti rí lọ́rí lórí kiri lọ́wọ́ jẹ́ pé ọba alẹ́ làlábá fẹ́ súnmọ́ bá fẹ́ di ọ̀rẹ́ rẹ̀ ọ̀nà tá a bù kátà òjú pé ká lọ wá ìmọ̀ ẹ̀sìn lọ tábà ti lè wá ó tán èèyàn lè ṣe wàhálà láti wá ìmọ̀ ẹ̀sìn èèyàn ò lè ṣe wàhálà lórí pé mo fẹ́ sin èèyàn kan torí pé mo fẹ́ di kí ni o. سبحانه وتعالى عما يقولون علوا كبيرا ọba tó ga jù bá tí rò yẹ lọ a máa yẹ kùlù nínú tí wọ́n sọ yẹ olùkùwà ní ti gíga títí tóbi ọlọ́run tó bí kọjá wípé lálẹ́ ẹgbẹ́ ti nǹkan kan dọ́gba rẹ̀ kò sí kò sí sẹ́yọ̀ lẹ́bi tó fẹ́ fi dọ́gba táwa ní kíní yìí náà tóbi eléyìí náà tóbi òun náà tóbi kíní yìí lágbára òun náà ara ò kí ti lágbára ọlọ́ àmà yẹ kùlù gbogbo agbára ẹ̀dá tó bá ní lórí ilẹ̀ kò lè súnmọ́ agbára ọba rẹ̀dá kò lè súnmọ́ rárá kọ́tà kò tẹ̀ wé ó ní agbára rẹ̀ bíbẹ̀ rẹ̀ nǹkan kan ó ṣe wọlé jẹ́ àìdá ní sábà ní àbíbó àti nínú ilẹ̀ kò sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ níbi wẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ kele lágbára tó tẹ́ẹ̀mí pọ̀ ọlọ́run ká àbí tẹ́ẹ̀ bá dúró tó bá dẹ́gbà ti pa rẹ̀ ká. سبحان Bíkà mímọ́ ọlọ́run ọba rẹ̀. A máa yẹ̀ sí fún níbi ìròyìn táwọn èèyàn fi ròyìn ọlọ́run. تسبح له السماوات السبع والأرض ومن فيهن. Nínú òjẹ́ ká lọ bó ṣe tó ó wá bẹ́ júwe ààrẹ. Ó bẹ́ tó sábì ìwúláwù sàmàwáàtù sábẹ̀rẹ̀ o. Sábà méje ń sábọ̀ máa tùsáàbìwì yẹn kí n tẹ́kọ́ sẹ́nu rọ̀mọ̀dán máa fẹ́ jọ́sìn rọ̀mọ̀dán nìkan yóò bẹ̀yìn wọ́n mà continuity continuously ni wọ́n ṣe kí ni àìdàrú rọ̀mọ̀dán ni ó àbí òsínú rọ̀mọ̀dán ni sẹ́yà bá fẹ́ jẹ́rùsìn ọlọ́run èyí ń jẹ́rùsìn ọlọ́run lásìkò kan àti rọ̀mọ̀dán àti gàtẹ́ òsì rọ̀mọ̀dán níbi táwọn èèyàn ti lé súnmọ́ lọ́run ó kàbẹ́ pa tẹ́fásìkò kan ó bẹ̀rẹ̀ kí ni ó bẹ̀rẹ̀ bá short cut rárá ò tẹ́fásìkò short cut you keep on moving واعبد ربك حتى يأتيك اليقين wòlíì náà ti ń pè wọ́n láwọn bá ṣe kí ni wọ́n náà tí wọ́n pa màálù náà ẹgbẹ̀gbẹ́ ni. ó kú òní wọ́n sáàbù yẹn ṣì ti kú ọba dábàá ò wọn kéèyàn máa kódà sí tó fà tó jẹ́ wọ́n máa jọ fún wọn bí ní pé àwọn ti dé kò kan táwọn òkú káwọn bá wọn náà mọ̀. ó yá sọ́mọ̀ wọn kọ́ bí sọ́mọ̀ ṣe tó jẹ́ ẹ̀dá sáà lè mọ̀ ní pàápàá rẹ̀ kò lẹ́nu kò létí ní tiwa tù sẹ́sẹ́ Sọ́mà méjèèjì wọ́n sápọ̀ mọ́ rẹ̀. Wọ́n láàrùn wọ́n láàrùn sádùn àmọ́ torí ipò ti sọ fún wa láàyè kan pé sọ́mà ìpele méje ni ilẹ̀ iná ìpele méje ni kò wá rẹ́bẹ̀rẹ̀ interpretation

ó lè wà ní bùkọ́rí ó wá ní ábúrú ó tún wá ní mazda máa di fàbá sáyà ilá ìmá di samáwá di wá máa di láàrùn máa di nù pàtẹ́ يسبح لله ما في السماوات وما في الأرض سبح اسم ربك الأعلى That means the root of the word. Tó ara bẹ̀ gbogbo sábà à, you sẹ́bẹ̀ sẹ́bẹ̀ ara rẹ̀ ní, dáni wọ́n lọ gbogbo ẹ̀kún àmúwà. Níbi tó lè dé láti gbéra, láti rò pé nínú àwọn olùmọ́ní àbọ̀lù, tẹ̀sí àbọ̀lù dùn àwọn àbọ̀lù yìí bá dá àtẹ̀sùn ìjọsìn tó tóbi tó bá lẹ́bàá ń fẹ́ wọ́n láì tẹ̀sí ṣọ̀rọ̀ṣàrọ̀wà wọ́n bí hàmdì yìí àbọ́ àwọn tó kọ sọ̀rọ̀ Buhari tó kọ kí gbogbo sọ̀rọ̀ Buhari nígbà wọ́n ti kọ sọ̀rọ̀ Buhari yẹ for more than six thousand six kìlíkan àdìs tó wà nù rẹ̀ tó àdìs tó fi parí sọ̀rọ̀ Buhari rẹ̀ orí kẹlìmẹ́tàní kọfí pẹ̀tàní alẹ́lẹ́sà sẹ̀kí látàní fìlìmẹ́sà Subhanallah wa bihamdi àti ìsọ́bí parí sọ ìrùkà nínú torí pé gbọ́nà yẹn lágbára pọ̀ afá wa Abdullahi bàbá sùúrù lọ́bí aláwọ̀ ánù mọ́sàmá yọ́ nítorí àwọn àtìyá rẹ̀ ó ní ó nà ó láwọn ń bẹ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ná olùmá àwú àwọn ń jẹun pẹ̀lú rẹ̀ wọ̀nyí sábẹ́ òtọ̀ àánú fìyẹ́jì oúnjẹ sì ń sápọ̀ mọ́ lọ́wọ́ rẹ̀ láìpẹ́ ọya oúnjẹ àwọn níbi táwọn farabalẹ̀ dé dára àwọn balẹ̀ pẹ̀lú rẹ̀ àwọn sì rí oúnjẹ tó fẹ́ gbé sẹ́nu bí kóró dábìdù ni o bẹ́ẹ̀rẹ̀ ni o bí wíìtì ni o tó fẹ́ jẹ àwọn dẹ̀ gbọ́ ti ṣe kí ni ìṣòṣò ó ní yóò tún wá mọ bẹ́ẹ̀ àwọn wà pẹ̀lú rẹ̀ lórí ìrìn àjò kan omi wá tán àwọn sì pọ̀ ó ló ọlọ́run wá ta ló lórí àmúkù nínú kí ọwọ́ ẹ̀ bí fúlàní tẹ máa rọ omi díẹ̀ sínú òǹdó dẹ́dẹ̀ ta ló lábòkù arákùnrin kan ló ní anábìyẹ wá wọ́n ní kò wá sí i ó ike yẹ ọwọ́ yẹ wọ̀ nígbà tọwọ́ yẹ wọ̀ omi bẹ̀rẹ̀ sí sàn látara ó ní pàtàwà gbọ́ àrẹ kò lúlẹ̀ gbogbo wa bá ṣe pọ̀ tó jọ yẹ a ti sàlù alálára kí ni lárúkẹ tó túnmọ̀ yìí pé kò sí tọ́ba bẹ́ẹ̀dàdá kí o bá ṣe kí ni sẹ́gbàgbé ni igi òkúté dábìnù sáàmẹ́lì máa jòkó lórí ẹ̀ láti ṣe kútúbà nígbà tí wọ́n tẹ́ ìjìnlẹ̀ kí igi ẹ̀ ṣe wọ́n bí wọ́n àtàbò rọ̀ṣùn lọ́la wọ́n láwọn ń gbọ́ hamim ó ń ké ẹkún ọmọdé arò tíya rẹ̀ gbé lẹ́lẹ̀ tí wọ́n lé ẹkún àwọn gbọ́ kò dákẹ́ ọ̀jìtá lẹ́bì ti gbọ́ wọ́n lé lórí pé dákẹ́ kò tó túmọ̀ pé ó fi yé wa pé gbogbo kìíní yìí ẹwà gbọ́ tó wá fi parí rẹ̀. wà ní ṣe ìlà ìtàbílò ìṣàmìlì. ó ní kò sí tóhùn dá tóhùn ọba adẹ́dàdá ìlà ìtàbílò ìṣàmìlì àyàfi kó jẹ́ pé wọ́n ń sàpọ̀ mọ́ ọba tó dá wọn wọ́n ti dúpẹ́. Wàláàkí látàkọ̀hún látàkọ̀hún. Àmọ́ ẹ̀yẹ látàkọ̀hún ẹ̀ lè gbọ́kọ́ tẹ́ ẹ bá gbọ́ ẹ lè mọ̀ pa àtọ̀mọ́ ní ṣe ooo kò ní yé wa torí pé táwọn bá rí tíkẹ́ wọ́n dé àwòrò pé ń dún ni a lè gbọ́yé torí pé àfáàní ìyàtọ̀ wà láàrin àlẹ́ ìlú wà ní síkìkù tẹ́yà bá fẹ́ gbọ́ síkìkù yé wọ́n ní ó lágbọ́yé ìyẹn ó gbọ́ ó wá ní kí ni ó wá yé ó yàtọ̀ sí ìmọ̀ tí mo mọ̀ wọ́n ní ọkàn mọ̀ pé bóòlù ni ó gbọ́n tí ń sọ yìí látàkọ́ wù náà sí à ẹ lè gbọ́ tẹ́ ẹ bá lè gbọ́ ni ẹ bá mọ̀ wípé kò sí ń tẹ́ ẹ gbára lé kò sí ń tẹ́ ẹ tẹ̀ mọ́lẹ̀ kò sí tẹ́ ẹ dúró lórí ẹ tí ò jẹ́ fi ń sàkọ̀ wọn lọ. lèládìgà já arájùlù ìlà ọ̀ṣùlù wa arákùnrin kan ó wá bójú ṣàlá mọ̀ á ọmọ anas aljuhani ó ní mo fàjálàsà alàrùkù ó wà lórí ẹ̀sìn rẹ̀ báyìí bó ti wá wà lórí ẹ̀sìn yẹn àwọn méjì ni wọ́n máa ń sọ̀rọ̀ lórí ẹ̀sìn ó a fàlìmà wàrẹ́sìlú alẹ́ ha fàlìmà tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ gun ràkúnmí ẹ gùn pẹ̀lú dáadáa ẹ má bọ́lẹ̀ ẹ náà ẹ sí lára balẹ̀ sálìmọ̀ ó ní ká mímọ̀ òkú pé mélòó mélòó táǹgùn yẹn tó lóore jà wá táǹgùn lọ ó ti ń ṣe ìrántí ọlọ́run jù wá lọ. ọ̀yà tá a bá fẹ́ wọ mọ́tò a bá fẹ́ wọ bàálù kí lọ́ọ́ bá dẹ́nà ní ká sọ ẹ́ subahana lẹ́bí Ọba dàdà fẹ́ gbà, kọ́nà bó jẹ́ pé ìrìnlàfẹ́gùn, báwa rò pé ìrìnlásán ni ẹ̀dá ni. Ó wá ní tẹ́ bá ti fẹ́gùn, ẹwà sọ pé

àbá ẹbá ń tẹ́lẹ̀ àdúrà kan tí mo lè máa ṣe ìjábá ní kó máa ṣe sọ̀rọ̀ ṣáàdọ̀wà wàlàhàmdùlélà wàlá ìlà àìlọ́wọ́ wọ̀wọ́rù àgbà tó ń ta kò sígbà tẹ́mi máa ṣe torí kò bálù rẹ̀ kò bálù rẹ̀ tó bá bálù rẹ̀ ni yóò mọ̀ pé ní kó wíhùn ń ta ní kó wíhùn tó bá pàdé ọ̀tá yóò là lọ́wọ́ ọ̀tá tí ò rí jẹ yóò ọba lẹ́dọ̀ọ́

ó ní pàmọ́ dọ́nà bí mẹ́rin ẹni tẹ́rin tó bá bẹ̀lẹ̀ ya ohun tí ò fẹ́ náwó tẹ́rù owó yẹn ń pa pé ó tàn àwọn yà kù àwọn yà ọ́pù lè kọ́ àdúwù ìjà ìlú àbẹ̀rù àti pàdé ọ̀tá ń fẹ́ kí ni ó ń bà á ó lẹ́lẹ́ kẹta tàbí fọwúwà hàbù yùkà bìdẹ̀ lẹ́yìnlá ó ká ìwòjú kì í lé jọ́sìn fọ́lọ́ lórun pọ̀lùyùkìtì ẹni kó máa pọ̀ nígbọ́lọ̀ gíní láìlá àfihànwà wà ṣùgbọ́nàlá wà láàbìlá ọ̀lá ọ̀kàtàwà. Àdìsí yẹn, ìjọ tí mo ń kà, tí mo tún gbọ́ lẹ́nu àwọn olùmọ́wá, mo wá rí pé àti àṣírí tọ́ba dẹ́gbà dẹ́kà nẹ́bí òkun Fátímọ̀ ọmọ rẹ̀ mú. Àbẹ́ẹ̀kẹ́ gbàgbé, tí Fátímọ̀ wá bá bàbá rẹ̀ ìkẹ́ àtọ̀lọ́lọ́kọ́ bá bá dókítà bàbá mi mo gbọ́ pé wọ́n kó ẹrú wa fún yín iṣẹ́ lè bá lè ní àbí ọmọ àbí tọ́lù jẹ́ àtọ̀lọ̀ ìyọ́ lọ́lọ́ kó máa bá iṣẹ́ lè rẹ̀ sí pọ̀ ẹ dákun ẹ fún mi nínú àwọn ẹrú yìí kó máa ràn mí lọ́wọ́ kó máa bá mi ṣe kí ni láti ṣiṣẹ́ lè jù á wá wò ó tún fún ọ rẹ̀ máa àwọn èèyàn rò pé yóò promise rẹ̀ pé àwọn ẹrú sọ́kọ́ wà ìwọ́n lẹ ọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ kó mi wà tàbí rárá jẹ́ gbọ́ ọ̀rọ̀ machine tó lọ́wọ́ ṣe mo báwọn èèyàn rò nìyẹn àbí rárá jẹ́ wulẹ̀ ní káwọn sàábé wà máa bọ́ ṣe àbí tó wá ní ọ̀sàbí ó lọ sí tẹ̀wọ̀n ní sẹ́yìn wọ́n ti ṣe ti pẹ́ wọ́n ṣe bàjẹ́ ànábì ó bẹ̀ sàábé kẹ̀mí tẹ́ yóò wá lọ́wọ́ ṣe kí ni

kí n sọ iṣẹ́ tàbí ìṣẹ́ kí ni ló bẹ̀rẹ̀ fún yín à ẹjẹ́ bá bá ti lọ àwọn sàhábà sàbẹ́ tó wà lọ́nà owó ọmọ ọdún mọ́kànlá sí méjìlá ní sọ yẹn ṣe sàbẹ́ kàlà àgbà kan ní wọ́n àtọ́ pé lọ ṣe báyìí kò ní kúrò lórí ẹ̀ kò ní kúrò yóò dúró bẹ́ẹ̀ tí tí táwọn bẹ kí ni tí ó fi dé bá sàbẹ́ kan tí ànábì ní ẹni bá wọ góòlù lọ́kùnrin sọ́wọ́ tó bá ìwọ góòlù sọ́rùn lọ́kùnrin wọ́n fi góòlù yẹn tẹ̀gbá náà sí lọ́rùn yàrá kìyàmá arákùnrin dẹ̀ ní góòlù tó wọ́ọ̀dù òkà ó kẹ̀wọ́ sílẹ̀ rẹ̀ ni ìgbàdá sẹ́ni kọjá lọ kí àtọ̀ lọ́lọ́kọ́ bàbá lọ kánú àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́dọ̀ pé àtẹ́kìdà ah, òkúni wà dábà àbí àtọ́ bá lè lò ọ́sà lè fọ́mọ rẹ̀ ọ́sà lè bà ọ́sà lè fi ṣe kankan sàbẹ́ ní èmi kí n mú tàbí ní kí ṣe kí ni ìtẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ á sí àáwùlá ìsọ̀ àbàtàkìwà àwọn sàbẹ́ alápẹ̀lẹ́ ni ẹ̀ kábàbà àtàgẹ́sì mọ́tù kí ni ànẹ́dì fún fásimọ̀ instead of kí ni ẹ̀rù láti gbọ́gbọ́lò yẹn yé dáadáa kí lànẹ́dì fún fásimọ̀ àmẹ́bì ni tó bá kí nǹkan àbí láàárọ̀ wà fẹ́ sùwàhálàlá àti fàlátàwàfàlà sùwàhálàlá 33 wàlàhàmdùlélà 33 wàlọ́wù akbar 33 wà sọ fí tààránù ní à láìlá àìlọ́wà wà dáwùn àṣẹ́ríkà Fátímọ̀ gbà inú ẹ̀rẹ̀ jẹ́ kí ni? Torọ́mà pé tí bàbá òun fóònù ó lóore jẹun lọ bá bá ṣiṣẹ́ tíṣẹ́ ò bá fẹ́ lọ sáàbí sàfọwọ́ ọlọ́run lórí bá ṣiṣẹ́ tí ò fẹ́ lọ bá wá jáde lọ bí iṣẹ́ sáàbí sàfọwọ́ ọlọ́run فسبحان tó sì lè sùn nígbà bá fẹ́ àbí bàtẹ́ bá fẹ́ dájí wọ́n ìgbà ìfẹ́ sàfọ̀mọ́ ọlọ́run subhanallahi wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi Allah bọ́lá bẹ́ẹ̀ wá jẹ́ subhanallahi wa bihamdihi wọ́n gbé igi dábìlò kan fún wa báńdù náà lẹ́nà igi kan tí wọ́n gbé fún wa nínú bó náà lẹ́nà bẹ́ẹ̀ kẹ́kẹ́ subhanallahi wa bihamdihi na'am. wà á ń yẹ بأمره ولكن ولكن لا تفضلون تفضيلا ọba dátà mi àwọn èèyàn ń ṣe lọ wọ́n sàpọ̀ máa mi àmọ́ èyàn ò lè gbọ́yé níjọ́ta bá gbápọ̀ mọ́ nǹkan yé ẹ má lè tẹ̀ gíláàsì kò tẹ́lẹ̀ tí ó fi wọ́jú torẹ́rù ọmọ bà kẹ́rù mọ́ bàbá bà wá ní o ń bọ̀ bá gbọ́ tí bàbá ẹ̀sẹ̀ Thank you èyàn kúlẹ̀ yóò gbà àwọn èyàn kan ń gbọ́ ohun lásán nínú ilé náà pópò lé ohun mẹ́ta ló kí ni o ó yẹ ká mọ̀ pé ó yọ ohun yẹn ń sàpọ̀ mọ́ ni ẹ̀yin náà sàpọ̀ mọ́ pẹ̀lú rẹ̀ pé ilé ilé tí wọ́n ti sàpọ̀ mọ́ ni ọlọ́mọ àforíjì yà wá kan mọ́tò àmì kẹwọn mọ́tò àmì yá sí wọn bá mi gbà wọ́n lábọ̀ wo ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ ìwò wọn sọ́ba láti bá mi tú bá mi bá tútú bá wọn bábá láti kèsè kan tó bá dẹ́dà bí wọ́n lọ́wọ́ lọ́wọ́ àpapọ̀ bá yá sí wọn lọ́wọ́ níjọ́ tó wọn kan ṣe wọ́n ran ọmọ ẹran nínú ilé wọn ọmọ ìyá àjẹ́ lókè ló kó síra ó o ó lè bá tọ́lẹ̀tì lọ yóò lọ ní fún bẹ́ẹ̀ lọ́sẹ̀ bá ó lè lọ bọ́ sẹ́yìn lẹ̀kùn lọ́sẹ̀ wo kìíní kan wọ́n sọ wọ́n wò nígbà ó yá ọ̀rẹ́ inú ni o. inú ni o inú mi o ní ròhún o kìíní kankankan aláwọ̀ àwò kí ló dé nígbà wọ́n fà gbọ́dọ̀ sútù dọ́kan ilẹ̀ ti mọ̀ tí mo ti bọ́rọ̀ ẹlẹ́nu wọn àwọn adé ni á ah! ọmọ àwọn ti gbé lọ kan ọtún tó ti ti ọmọ ẹ̀jẹ̀ òbí wọ́n sà tí wọ́n dà láàmú tó wá tàbí tọmọ ogójì ọmọ ọdọ́tọ̀ ọdún yìí o kò yé mi o ẹ sì rántí ọlọ́run fún ẹ kọ́kọ́ sì rántí ọlọ́run náà ẹ wà máa gbára lé gbogbo bí ìjọba fẹ́ bá mú sábàbí àwọn náà rò bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa ọ̀já sì rántí ọlọ́run lórí bẹ́ẹ̀lì lọ sí jù ó dá o bìtùláì ọ̀sùn ẹ̀yọ̀ rọ̀ walhamdulillah wàlá ìlà ìlọ́lá ọ̀làwọ̀ àgbà àbẹ̀rẹ̀ pàtàkì láti ka Suratul Fatiha àti ìka Suratul Fatiha délẹ̀ ló bá yájú mo ní bẹ́ẹ̀ gbọ́ mi bẹ́ẹ̀ bá gbọ́ tè mi bẹ́ẹ̀ ní wò pé mi ìṣe dókítà ẹ máa gbọ́ mi lọlé èyí bẹ́ẹ̀ mọ́ ìtó alájà ni àwọn ti sọ fún o pé ilé àwọn ọ̀ọ́lílé ìgbébẹ̀ òtọ́láwọ̀ ní jùlọ nílẹ̀ ilé àwọn ibi tí wọ́n lọ́dọ̀ a jẹ́ pé kùránì tí wọ́n gbọ́ nínú ilé wọn tí wọ́n kà nínú ilé wọn olóòṣè kí ni olóńkó nìlá bá oníwù sáàbẹ̀ àwọn ọbẹ̀ kírun tàwọn tí bá rí àwọn bá lọ mọ́sáájú mọ́sí àwọn kírun tàwọn àwọn sì sì rántí ọlọ́ so ìrántí yẹn ló jẹ́ kí ni àwọn ni àwọn sọ pé kò rí ti gbé wọ ibi tí mo lọ ẹgbùn bàbá tẹ̀lé sọ̀rọ̀ yẹn orí bàbá yẹn náà ti lọ ẹni tí mo gbọ́ ìgbà tàbí púpọ̀ ọlọ́run àforíjì wọn bá ọ ọmọ lójú máa máa wá mójútó wọn ilé wọn má ti dá ọ ọ̀la ìtùpá máa wọ̀ kẹ́. wàlá ti láta fọ́nrún ẹ̀dá yìí ṣàmù. ó ní ara ẹ̀mí lè ń ṣe fún wọn. Ìnáwó tààlà Halima ń ọba tó máa lẹ́sẹ̀ mọ́ra lórí àṣìṣe wa ni ó máa mójú pò fún wa tẹ́wàléyàn lẹ́sẹ̀ mọ́ra pé máa ṣe ìfaradà fún yín ìyẹn ni ọlọ́run fẹ́ ìfaradà fún wa lórí àwọn àṣìṣe tí gbọ́wọ́ wa jáde táàtì ráwọn kẹ̀kẹ́ tó ń sàpọ̀ mọ́lẹ́gbẹ̀ẹ́ wa rẹ̀ lọ́tún wa lọ́sì wa lókè wa àwa sì ń ṣe bá oṣù wa ṣẹ̀mọ̀ pọ́lọ́ fẹ́ wò pé ah, àwọn eléyìí wọ́n ràn wọ́n lọ́tàn ṣe ti máa ń kó wọn kú òfẹ́ oníṣẹ́kù kẹ̀kẹ́ lórí rẹ̀ àmọ́ jẹ́ mi lábẹ̀ bàbá gàfúrọ̀ bàbá padà wá mi lálàkòríjì múṣe kí ni torí pé àwa lálẹ́ jù ní ìrántí ọlọ́run tọ́lọ̀ bá dáadáa àwa lálẹ́ jù àwa lámọ́ ìsinmi وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وإذا قرأت القرآن إلى الذي قرأت أنت táwù yẹn táwù mọ̀hátọ́ ẹni tábà a fàyíbà kọ̀rọ̀ àtà àti rẹ ó lẹ́jà sọ pé àti àlùmọ̀ rẹ gbogbo dókítọ́ tẹ̀ bá ti kọ́ra àlùkọ̀rọ̀ bẹ́ẹ̀ ti kùrá ní ilẹ̀ tẹ́ ká ẹ̀wọ̀n gbọ́ sí rí o ìwọ̀n wá ti rí kiri àti bàbá ògbà ẹgbẹ́ ni àti ẹyẹ o ó lè ti fún àbàbà wa ti fẹ́ àwọn àwọn sí fàyíbà kọ̀rọ̀ جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا جعلنا وبدل من عاصمي بينك وبين الذين لا يؤمنون بالآخرة لا rẹ àtàwọn tí wọ́n ní gbàgbọ́ sọ́jọ́ kan ní máa ṣe pàdé yẹn ọ̀kan wọn eléyìí báwo lùmọ́ kọ́kọ́ mọ́ tún sí ni pé jà á bẹ́ẹ̀ ìdẹ́kọ̀ ọ̀bẹ́ ìdẹ̀lẹ̀ ní ìnàlá ayé omi nínú ìlú àkẹ́rà sọ ọ̀rẹ́ ni tí ò ní gbàgbọ́ sọ́lọ́ kò ní gbọ́ Kùránì kò ní rí gbọ́ yóò kàn gàgá ti wà lórí ẹ̀mí rẹ̀ ó kàn gbọ́ báyìí sóde torí pé ọkàn rẹ̀ ti di ọkàn tó ti yẹn ni òjé Kùránì òṣìṣẹ́ lórí ẹ̀mí rẹ̀ láti lè túbá ìgábá mọ́tò ó ti di gàgá tó di òun àti láti rí ìmọ̀nà ọlọ́run àwa padà sí ìtumọ̀ àkọ́kọ́ jàánà gbẹ̀yìnáka bó ṣe jẹ́ gàgá ẹ̀mí ẹ a máa jẹ́ gàgá ojú a máa jẹ́ gàgá ààbò láàrin rẹ àtàwọn tó wùn nígbàgbọ́ sọ́lọ́ àtọ́jọ́ kẹrin Quran àgbàwọ̀ ìyá túmọ̀ pé tó o bá lè tẹra mọ́ láti máa gà ó ní ìdí àti wá ìṣòro nìyẹn kẹta ó ní ibẹ̀ àwa ní wàhálà ẹ̀jẹ̀ kàkà àwọn èèyàn ní ẹja kọ́kọ́ sàfẹ́ mọ́ ẹ̀dọ́kùn èyí nǹkan ìfẹ́ wo ló tó Kùrán ìfẹ́ wo ló jùlọ ẹ̀yẹ dákọ̀ fẹ́ ọjọ́ ọ̀pọ̀ abẹ́tù Kùrán nílẹ̀ pé ìjọ kan wà táwọn ti kíni o táwọn ti ní fún pé àtẹ̀síwá kà ó ti pọ̀ jù àwọn èèyàn wá tún kó bá wa wọ́n ní sọ́ọ̀bá ń ta Kùrán ní ọmọ ẹ̀fẹ̀ jẹ́lẹ̀ àti ìwọ̀ torí àbílẹ̀ wá sàkùránì lè yí o àbí kẹ́sọ àgbòmọ́lẹ̀ tọ́lá tẹ̀jẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ti wá lè ra gbó ẹ̀rá abe bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ jàjẹ́ kó pàtà pé àtẹ́jà díẹ̀ àgbọ̀dọ̀ ká kùránì ká ti sàrá rẹ̀ ọ̀tọ̀ ni kùránì kíkà ọ̀tọ̀ sàrá ti ṣe ọ̀tọ̀ kùránì kíkà ọ̀tọ̀ sàrá ti ṣe ọ̀tọ̀ ni méjèèjì mọ́rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àìwá ti sàrá kò ní kí kùránì àìwákàkù àìṣe sàárà àpáwákàkù àn kò mí wípé a ní ẹni negative impact àbí negative affect yóò wá kó bá wa pé wọ́n sàkùrá rẹ̀ ni wọ́n wá ti sàárà rẹ̀ tẹ̀dá ẹ̀rí bọ́mọ̀ ẹ̀ bí ṣubú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ kọ́ sáré rẹ̀ tó wọ́n sáré misconception tó lágbára púpọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn sọ̀hábà irú àwọn àfáwà àbẹ̀lá àwọn ọmọ báwọn fi dọ́kàn lẹ̀ láìmọ́tẹ́ kí ni láìmọ́tẹ́ kọ̀ọ̀rá ọ̀kan bá wọn sọ̀hábà olówó sùn mẹ́júmọ́ ẹjọ́ kẹrí àgbẹ́dẹ́gbà àwọn tí wọ́n bẹ̀rẹ̀ kùránì wọ́n ọ̀yà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ò bá jáde tí ò bá mẹjú tó àwọn olùmọ̀ yóò máa rò pé táwọn èèyàn ń sọ bó ló ṣe rí wọ́n láì kò dẹ̀ rí bẹ́ẹ̀ mo mọ àfihàn wa kan tó jẹ́ ọmọ ọ̀fà nígbà tá a ti ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ wọ́n mọ́ ìṣúná bẹ́ẹ̀ lọ́wọ́ bí ọdún méjì mẹ́ta wọ́n tún pariwo kúrò lẹ́kọ̀ọ́ orí bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n yí sàǹkan mi kùránì sáárá ni bàbá lè jẹun tí wọ́n ma ó lè kí ni ó fi lè lẹ́ Ọ̀rọ̀mọ́dá yọ sọ́rọ̀lẹ́ lóòrùn ó mọ́ ó ṣe lè jẹ́ kí Kùránì jẹ́ ẹ má o ó ní tó bá ń dáàbì kí ọlọ́run tẹ̀sùfà alukur'ani tẹ̀sùfà ó ní alukur'ani ó sì pẹ̀ ààwẹ̀ tá yìí òun náà kiri yóò sì pẹ̀ bọ́wọ́ ló sì wọ́n wà ní ẹ̀dá ọba dẹ́là wọ́n wà lẹ́dàá ọlọ́run pé ọlọ́run èmi ni ìjẹ́ ó jẹ lọ́sàn-án ó gbé oúnjẹ kalẹ̀ torí tèmi èmi làwẹ̀ mo wá sí pẹ̀rẹ̀ àlùkò omi ọba adẹ́là mo ká ìrojú bá èmi bí mo bá mo sọ adẹ́pẹ́ láyé gan kọ́ adẹ́pọ́ lè jẹ́ gàgá fún wa ìdárí kẹjá àmìnà àdìsí lẹ́bi àkọ́rọ́jà wo àdùyà àlá sí mùsùlùmí yìí ó là lẹ́bi sallallahu alaihi wasallam káàdà já àdìsàn ànàsọ́ mi àtúmáwọ̀ ọmọ àbí àbúrò ìyá wa Àìṣà wọn náà kọ́ oníjọ́ tí súra yẹn sọ kalẹ̀ báyìí tẹ́sùmọ̀ tí súra yẹn ó ń dá lórí ọ̀rọ̀ àbúláàbí àti ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ni wọ́n pè ní azrahu àwòráhù umu jamil náà pè ó ní ni wọ́n sọ pé wọ́n múra àtùwú Bẹ́ẹ̀ sì mọ̀ wípé mú ọgbú dání àtẹ́lì bẹ́ẹ̀sì mọ̀ ìyàwó ọgbú akọ́wà sọmọ ẹgbẹ́ bí ìyá wa ó ní àhẹ́ẹ̀ẹ́ èmi ni mọ̀ọ́mọ̀ kọrin kí lóun náà bá bẹ̀rẹ̀ sẹ́mọ̀ gómìnir lè pọ̀ díẹ̀ ó ní mùsàmùsàmù tún wàdínú wàdínú ó lẹ́sìn rẹ̀ kọ̀ọ̀nà ìmẹ̀ mùsàmùmẹ́mẹ̀ àtẹ́yìnà aw abayna wa dinuhu qallayna wa amruhu asayna kílẹ̀ tó lọ sí mu ó ní èmi ní kọrin o ní ó kọrin mu lòun náà wọ́n ní kọ́ ọ wíwá bẹ̀rẹ̀ sọ́dún àtẹ́bí kọrin ni mi náà wọ́n gbọ́ wọ̀ yẹn àbú àbúbákùn sì di ọlọ́wà ni ó ni mo pé ni ta ló مضمما آتينا ودينه قالينا وأمره أعصينا yóò wà lọ́kàn òun bá wá òun tẹ́ kí rẹ̀ ń bá ní ẹ̀yẹra fún o ẹ̀dá kò rí ìdínà àdílé o ẹjọ́ máa bá ti ẹ̀ lọ kí làbẹ́ mi sọ àmẹ́sì ní èrè àbúbákiri kò ní rí mi à mi ò ní lo ìṣíjú fún àmọ́ kò ní rí

wọ́n sì ní wọ́n ṣe súfì súfì owó ló ń ṣe wọ́n ń sọ́ọ̀gùn they should forget about that àwọn súfì yóò àwọn ìpìlẹ̀ wọ́n ń ṣe báwọn àwọn náà ti gbà wọ́n wá pẹ́ wọ́n kọ̀ wọ́n ti padà gbà báwọn oníbàjẹ́ mú àwọn ní báyé jẹ́ wọ́n ti àgírí alhamdulillah sanuri àyàtì náà fi àgbà wábìí àwọn àtàyàtàlà ìyára àtàlà òun làhà títí tó lòdó fi hàn pé àwọn tí wọ́n òbílẹ̀ dé yẹn àwọn padà gbà ẹni tí kú àlùsùn náà lánàá ó padà ní àákàn fún wọn ni o àwọn gan làwọn gbà yé jẹ torí pé ẹ ní lọ bá àlùsùn náà àbá tó nígbàgbọ́nú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ó sọ wípé ẹ wá gbé pèsè kò sì ní sọ wípé bẹ́ẹ̀ so pàró kan lọ́dí kí ni gbogbo ìyá tí wọ́n bá fún ní tílà sáti sínú bọ́ọ̀sì rẹ̀ àbí gba ìtajà rẹ̀ ó ní pálọ́bà di kìtàbà pé ẹ̀jù kìíní ẹ̀jù dìbò ẹ̀jù rẹ̀ pàwó sí ànábọ̀ níwá ànábọ̀ kọ àná lọ ní arábìnrin kan tí ń kówó títà wa lọ́jọ́ òwúrọ̀ wa náà ní ló bá ní ìmọ̀ wàhálà wà pa wọ́n yẹn kò ẹ̀sẹ̀ wà ó ti wà sípẹ̀ abáláyé rẹ̀ á sì ìdílé ẹ̀bẹ̀ àwọn adéká dúró ká wọ́n pò lórí ìtọ́lọ́ ó ní àyà tó bá ti dé báyìí tó bá ilé rú owó báyìí tó bá ilé rú fóònù gbogbo owó tọ́lọ̀ ọ̀bà láàbá fẹ́ tẹ́ bá kó papọ̀ pẹ̀lú rẹ̀ kò yọ lọ́wọ́ ọdẹ tọ̀nà lè yọ pẹ̀lú ẹ̀ níbi táwọn èèyàn ní burú dé mo wá ní máa sọ mo ní tó yẹ kẹ́sì ẹ̀ sí ẹ̀ gbà lọ́wọ́ mi

wọ́n mọ̀ lọ́jà gẹ́nà àwọn òjẹ́pẹ́ ní oṣù làwọn ọmọ ìgbé bẹ̀ bówó òsè lọ mẹ́nu oní ni ó sì lọ ẹ ń ṣe lọ́jọ́ tẹ́ bá ti gbà báyìí lẹ́sìn mọ́ sọ pé àwọn òbí kẹ̀lú máa ń kẹ̀lú aburú gbogbo tó wọlé òbí ṣe yóò gbé bára owó ìrọ̀lẹ́ ní lọ ṣé àtọ̀pá lè mọ ní pọ́blẹ́mù kan wọ́n láwọn ọmọ tí ń nínú ilé so àwọn ẹ̀dà wọ́n ní kéèsì yẹ́dẹ̀ ó ti kù dáadáa tẹ́bàlẹ̀ ka Kùránì ó ti kù dáadáa tẹ́bàlẹ̀ ka owó yọ ọ̀nà méjì ló lè gbà yọ ọmọ wa máa yọ owó ọ̀rí àbábọ̀ àà tẹ́ẹ̀fẹ́ kí n tàwá ni kò sọ́mọdé sí ìlú tọ́rọ lánàá nígbà a sí kí ni táà sí ilẹ̀ tọ́rọ

mo ní dáadáa ẹ̀wọ̀dà ẹ̀tún dá ẹ̀dá ẹ̀ńkẹ́kàkẹ́ dá mọ́tẹ́mọ̀lára ń bá wọ̀ fún ẹ̀dá dá owó fún ẹ̀tún dá wọ́n wá dá ọlọ́wọ́ làwọn kà àwọn làwọn di àwọn ní àbá máa ń yọ owó nínú yọ owó nínú ó sì wọlé wá mi tó ẹ̀yìn lẹ́wà padà àkílà owó ṣe kẹ́tó sùn lálẹ́ ẹ̀yìn fún ayé ọ̀pọ̀ sádùá ẹ wà ṣe àká fẹ́ẹ̀mọ̀ pé àjẹ̀mú fún mọ́ fẹ́ bá wa jẹun wọ́n mọ́ fẹ́ bá wa sùn nínú ilé wọ́n ní tẹ́ẹ̀ bá ti dákọ̀ ọba dẹ́dà kẹ́tó jẹun wọ́n ní wọ́n sọ pé ẹ wá sí kí ni ẹ wá jẹun o ibi tẹ́ẹ̀dì jẹun wà bí ìlàlẹ́ yìí ó ní tẹ́ẹ̀ bá wá fẹ́ sùn tẹ́ẹ̀sẹ̀ kí ni tẹ́ẹ̀sẹ̀ ìrànjẹ́ ọlọ́run ara ẹ ti jẹun tán ẹ tún dúró ibi ìrànjẹ́ kí ni ẹ ti sùn ọba mọ́lẹ̀ mọ́lá ìsúnlé wa mọ́lẹ̀ mọ́lá ìsúnlé wa kò yẹ kọ́mọ wa kan tó gbájú tí ó wà tí ò ní lè sàkáàwà àti sàn tí ò ní lè ṣẹ̀rẹ́ tí ọlọ́ táàbà ti lè ṣe wà láyé ọmọ kan tí ó mú bá wà rò pé fáìbá kọ̀ látàlùkọ̀ ààrùn جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا Gbogbo ẹ̀mí ikú tí máa ń ṣiṣẹ́ kíṣẹ́ kò ní gbàgbọ́nú ọlọ́run. Tó bá bẹ̀rù ọlọ́run kò ní ṣe. So, kẹ́kẹ̀ẹ́ka àwọn àyà ayẹ́tẹ̀kọ̀ sí, màá wú bàtẹ́yìn fúlàlá àti fúlàlá àti fúlàbíní fúlàbíní náà sábà kàtí ká pẹ̀lú ìyọ̀dọ̀ ọba adẹ́dà fọ́nṣẹ́ wa sáàlù tẹ́lẹ̀ tí wọ́n ṣe yóò dúró tí ọba wa dúró láti bá bá kọ́là nínú ilé ẹ̀fúnjọ mẹ́ta owó èèyàn ní lọ owó èèyàn ní lọ pẹ̀lú ìyọ̀dọ̀ lọ owó èèyàn ní lọ ẹ̀mí ẹni yẹn gbọ́dọ̀ so mọ́ lọ́run àmọ́ mo lé tí wọ́n ti kan sáà sọ èyí owó gbọ́dọ̀ so nǹkan mẹ́rin ọ̀nà owó wada وجعلنا على قلوبهم أكنة أن يفقهوا وفي آذانهم وقرا وجعلنا على قلوبهم أكنة àwọn tí wọ́n kà àwọn tí wọ́n gbọ́ ti wà lórí ọkàn wọn wọ́n ah, mi ọ̀rùn ó ní ò jẹ́ kí wọ́n rí bọ́yé ayẹ́fọ́wù wọn ò rí gbọ́yé torí wípé àìfọpọlọ gbọ́ nǹkan yé ọkàn la máa fi gbọ́ ọkàn ni torí pé tó bá ti lè sí tọ́kàn bá ti lè open ọpọlọ ayọ̀ àfẹ́ sílẹ̀ tọ́kàn bá ti wá di ọpọlọ òrùlé afẹ́fẹ́ tọ́kàn máa drop ẹ̀ ni bí ìgbàgbà ẹ̀jú ẹ̀jú one five sórí dìbáìsì tí ò ní app tó lè rí ìdè bí èdè náà nínú tábàtì ju tí a yóò máa drop ẹ̀ ni ọ̀nà ọ̀nà ni ó máa pọ̀ وفي آذانهم وقرا lórí etí wọn آذانهم وقرا àwọn èdí tí wà létí ẹ kò jọ wọlé pẹ̀lú pé ó drop sórí ọkàn وإذا ذكرت ربك بربك في القرآن وحده ولوا على أدبارهم ولوا على أدبارهم ó sẹ́tù àbíkàtọ̀ ó clear ó clarify gbogbo wàhálà tá ní nípa alukur'an ó ní pé wá ìdáza kátà ọ̀bákà fún alukur'an gbogbo ọba tó bá ń sọ̀rọ̀ tàwíìdì fún wa tó ń sọ̀rọ̀ ìmọ̀lọ́run lọ́kan ṣoṣo fún wa wàhálà tó ń gbọ́lọ́run lọ́kan ṣoṣo kí wọ́n ṣe wàlọ́run àlà àdìbáyìn nùfúrọ̀ wàlọ́run ó yẹ́yìn padà nùfúrọ̀ wọn ò ní wọ́n láwà láàdìbá yìí wọ́n tán so ẹni tó ń gan ò bá kẹ́lẹ́mọ́tò sàúrìrì sàáyùṣ kò bá sẹ̀mí kò jókòó lórí ẹ̀mí rẹ̀ kò rí gbọ́sẹ́tì rẹ̀ kò lè sẹ̀mí fún báwo ló ti ṣiṣẹ́ ó mú orogún pẹ̀lú ọba adẹ́dà wọ́n máa ń sọ̀rọ̀ ìtọ́kẹ̀ soso lọ́dọ̀ ọba adẹ́dà àwọn èèyàn wọ́n fẹ́ gbọ́ àwọn ọmọ fẹ́ fọwọ́ betí torí pé ó ń ní wọn lára olófàá a máa kọ́ wa ní a very simple arithmetic simple tí gbogbo wọn gbọ́dọ̀ mọ́mọ́ torí kò dá káwọn ìwọ̀n dá wa fún aláàmù kò dá rárá tẹ́yẹ̀ máa ń ṣe tààrẹ ò balẹ̀ tààrà rẹ̀ ò bá balẹ̀ kò ní ìyẹn máa pàfà kiri ìwọ́n náà dúró bọba tó bẹ ọ̀sán àmọ́ kùránì kà láti ní dandan lówó orí ẹ̀ bẹ́ẹ̀ kiri owó orí tó ti ọ̀ràn èèyàn lásọ̀ ọ̀bọ̀lá níbi dẹ́kọ̀ọ́ bá wà Bàbá ní káàmọ́ Kùránì káàmé wa because of the challenges that surrounding us lórí àwọn ìpèníjà táàrọ̀ gbọ́dá ṣe. So tá a bá ti wá mọ Kùránì ká táà jẹ́ kọ́mọ kan wà pé wá tó o bá ti mọ Kùránì ká ìwọ́nu ìdílé ọ̀dọ́. Àmọ́ lọ mọ̀ bọ́ọ̀sì torí pé bàbá wà lọ́nà ní nǹkan méjì sọ̀rọ̀ mi pé náà. Ọ̀rẹ́ wa kan ló kó ní London ní Germany ó Germany ó ní gbogbo ẹ̀fọ́ àbùdó ṣe ìwúta ń fẹ́ẹ̀lì ni ó lọ́wọ́ pẹ̀lú ní ìjọba òun tó bá ti lè fẹ́ẹ̀lì eléyìí òun lọ lébi ṣe kọ́láṣì tuntun ni wọ́n lówó dúró owó dàdúró fún un ó ní gbogbo tó ń ti kà pátápátá òun rẹ̀ mo wá sọ fún ẹ pé ó rẹ̀ mí wípé àwọn ẹ̀rọ fún ẹ̀ privilege ó yàtọ̀ sẹ́lá ní Nàìjíríà wọ́n ti gbàgbá fẹ́ wo gbogbo ní ẹ̀ṣẹ́ kiri ẹ̀sìn náà mọ́lá èyàn lè kọ lẹ́tà sí kíni sí exam department pé mi ò sí ó láti ṣe pé mo níbà tọ́ba ní mo wà mentally ọ̀gbìn tó wà láyìí wọ́n amẹ́ríkà yunifásitì tọ́gbọ́n wá sí káàrò ìjẹ̀ láti kọ́kọ́ ní pàtàkọ́ fẹ́ ṣe bá bá bẹ́ẹ̀ náà wá ní báwo lọ ṣe mẹ́ṣẹ̀ ìdáàmú rẹ̀ àwọn lè bẹ́ẹ̀ split ẹ̀ on your leisure time ah, wọ́n á rò pé ah, ah, ẹ̀yin ẹ̀kọ́ bá wà ní àti àríta àti kàwọn kò gbogbo ìjọba ìní méjìlá ni kò sì ní yẹ kò sí tí ó yẹ àbí tí ò bá ti kú tó ò ó tèmi ìwọ bí wọ bára rẹ̀ mú agbẹ́rù gbẹ́sọ̀ sí ni mo ní àwọn eléyìí eléyìí ló rọrùn pín ló wá lò sí kọ́lẹ́tà pé òun ní ṣe becoming ẹ̀bà boss kò dáhùn lójú mo ní gbọ́dọ̀ ọpọlọ́rọ̀ rẹ̀ sí òyìnbọ́rọ̀ ọlọ́run ó yá kílẹ̀ mẹ́kì sọ fún gbogbo ránṣẹ́ sí ni àbí ìpàdé ránṣẹ́ sí ọlọ́run ẹ̀sẹ̀ ó yá kí máa dá padà sọ́dọ̀ ọba tó dá àwọn àti tẹ̀kíbà kídà fún wọn ni kó padà kó lọ́mọ ṣàtàrù rẹ̀ ó wá gbọ́ sọ́tò lákọ́rà ní ọjọ́ mẹ́ta ó fẹ́ tẹ́lẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbà ẹgbẹ́ kí sáà ti di gbogbo wọn kan àbẹ̀rẹ̀ tó bá lọ kọ̀ á kó lọ bọ̀ wọ́n mọ́ ìlú sọ fún yìí ó padà tẹ̀lé ìtọ́kẹ̀ta pé á bọ́dí ti tẹ̀ mú kọ́kọ́ balance yẹn ń wálẹ̀ bọ́dí kò sọ sọ fáwọn òbí olóòtú ìwúrò owó dọ́kà ó kàfẹ́ bẹ́ látòkè ni yóò kọ̀ fi gbà ẹ̀ that is how people kọ̀ fi gbà because I been frustrated ó ti sú ó ti wà depressed bó ti lọ bẹ̀rẹ̀ sábà pé ó ti wà depressed láti school nílé náà ó ti wà lópe kí ni kúrò òun òun kó nàìjíríà gbogbo kí ni kó lọ dé bá yóò àmọ́ sọ pé ẹ̀ dànù so owúlò ni ó máa bá bọ́ọ̀lù ó lè máa wé mo ní òsè ní màá. ọba dada wọn sọ fún wa rẹ ibi tí mo lọ ní wípé káàsọ péyàn kan wà lọ́dọ̀ rẹ ó ní gbogbo àwọn táàbí jọ pé kò sí mùsùlùmí kan wọn àgbà mi lọ́mlọ́ àbábò tí ẹ̀ wá lónìí ọlọ́ba tó àwọn amẹ́ríkà amẹ́ríkà mi ó yàtọ̀ sí ra wọn ẹgbẹ́ ló láwọn amẹ́ríkà <laughs> tí èèyàn bá ti ẹ̀mí on stable mind tó wọ́n minded stable tí ò stable dáadáa tẹ́lẹ̀ pé bó ló ti ṣe tó bá jẹ́ ọmọ náà ní ẹ pé kalẹ̀ ẹ wá pè mú sí létí ṣẹ̀dìrí wa ẹni kí ni bàbá níbo la rí وإذا وجعل وإذا ذكرت ربك في القرآن وحده وإذا ذكرت في القرآن وحده tó bá ti wọ́n tí ọlọ́run nìkan ṣoṣo pẹ̀lú rẹ̀. wọ́n lọ àdá àtẹ̀bárí nùfúrọ̀. ó tí òjò tẹ́kù yẹn wà láwọ́ yóò yẹ yé padà nùfúrọ̀ yóò wọ́n lẹ́gí ní tó wà lọ. sùhádà john àdáàmù kí mo pè é ìrun pípè báwo abúrò àtẹ̀rù bọ́mọ̀ tí wọ́n ràn rán bọ́mọ̀ àwùjọ òsì kankan ìrun wọ́n pèrú ọba wọn ṣe fáàmì àgbà ọjọ́ fàgbà rẹ̀ bá ń pèrú tó bá gbọ́ pé wọ́n pèrú bẹ̀dẹ̀ iṣu yẹ̀ ha ó ní pé kí ló wà lórí ẹ̀mí ẹni tí ń pè é àwa tá a fẹ́ pè ó yẹ sọmọ ẹ̀ létí àwa tá a fẹ́ pè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ni ìgbàgbọ́ olùpàlára wa sáà nígbàgbọ́ lórí tá a fẹ́ pè pé ọ̀wọ́ọ̀wọ́ ẹ̀kìwọ́ ọ̀wọ́ọ̀wọ́ ẹ̀kìwọ́ ọ̀rẹ́ ni wà lọ́hùn ọlọ́ba tàlẹ́ kó rẹ̀ ah tó wà lè ní ọ̀wọ́ọ̀wọ́ ẹ̀kìwọ́ kọ́nà pèlè rẹ̀ wàhálà òbẹ̀ ah wọ́n mọ̀ lọ pé ah àwọn ẹ̀sìn sàlágbà lágbàlá ẹ̀mí ìgbà ah torí pé kó tó pè fúnra rẹ̀ òun gẹ́ ti dẹ́mi rẹ̀ padà sára ó ti wá bọ́ pàṣẹ fóònù agbára lọ sí agbára ọba ọba rẹ̀ kọ́sọ̀tún ẹ̀mí rẹ̀ wá sọ bá kankan bí ìgbà tó ń rí ọba dẹ́dà rẹ̀ yóò wá tẹ̀lé sọ pé kò sí tó tóbi tó ẹ ìlera lágbára ìlera lè wí lè ṣe ipá kankan ti bẹ lórílẹ̀ nílẹ̀ ìfọ́mọ̀ tí ò sí tí ò ká kò sí fún ẹ tẹ́wọ́ lè ní àwòrán àtẹ́sùn ìṣẹ́sùn ìṣẹ́sùn نعم نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ النجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسرورا ẹni pé ọba dẹ́dà mọ̀ wá ó mọ̀ wá látàkójú ó ní náà nù

lórí ẹ̀mí wọn ni wípé Ibi akúrù sọ̀rì mún nígbà táwọn alábòsí, ohun tí wọ́n ń sọ kọ́ nígbàgbọ́ sí ẹ o. Torí pé kò tí ń ka Kùránì ẹ, ohun tí wọ́n ń sọ jẹ́jẹ́ ni wípé ìyẹ̀ tẹ́bẹ̀rù tẹ́bà lè tẹ̀lọ́kùnrin. Ìlà arájùlá mẹ́sùúra ẹni tí dátà láàmù àtàtímọ̀ wà lálẹ́. Àdábìnà bá rí ọmọ lọ́wọ́ àríwá. Ìjẹ́ tẹ́bí ìlà arájùlá mẹ́sùúra. Bàbí ń tẹ̀tẹ́bí wúnà ìlà arájùlá sáàhìrọ̀ òkú ìdálẹ́fẹ́ tẹ̀lé. Ìyẹn ni pé wọ́n kàn gbọ́ mi. Ìgbàgbọ́ owó òṣèkiri. ẹni tí ó kà fún ni àwọn abẹ́jẹ̀dì gbọ́dọ̀ wà lórí kiri ìgbàgbọ́ kan ni o teyaba ti ka to lẹ́kọ̀ọ́ ìnígbàgbọ́ nínú ọgbọ́ kan ṣoṣo tí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ bá lè dilẹ̀ wọ́n bá àrùn tí ó dé ìlà tọ́lọ̀ bá fẹ́ àmọ́ torí ẹ, ẹni tán fẹ́ gbé kakùránì fò gbọ́dọ̀ so nǹkan mọ́rùn ilé bá ti kàwò gbọ́dọ̀ so nǹkan mẹ́rin bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ máa plé orin lágbègbè yẹn a kan tó náà tó wà ní oòrùn bẹ́ẹ̀ yẹn tó yẹ orúkọ bíṣẹ ẹtẹgbólé arákùnrin kan ní abá òun ọlọ́run já bá náà tó bá tóun rẹpẹtẹ ń bẹ̀rẹ̀ tó yẹ kí òde ní gbádùn sọ sínú ẹ̀. mo ní kí ló dé oríṣiríṣi ẹ̀yẹ́ o àtọmọ àtìyàwó àtìgbà àtàwọ náà sùúrù là ń ṣe o a sì máa bẹ̀ lọ ẹ̀ ń láti máa gbọ́ kúránì ni o mo láti fẹ́ ni mo ṣe pa sọ̀rọ̀ ń sẹ́yìn fún mi mo wá wò ó sẹ́mọ̀ gẹ́gẹ́ bí òye díẹ̀ díẹ̀ ọmọdé tèmi náà kí ló pọ̀ mẹ́ni tó sọ̀rọ̀ bàtàbàtà tó rọra ń tó wá ń gẹ̀rẹ́ ẹ̀sì sí mi lẹ́ẹ̀kan mo kàn èmi náà kàn ló padà fún mi mo kàn sí gbà tí mo súnmọ́ díẹ̀ ni ah, mo ní ah, ọ̀rẹ́ wa ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀lẹ́ ìkọjá tẹ̀sọ̀ mo ń bẹ́ẹ̀ kọ̀kọ́ lọ mójú tó lágbára ìgbòtẹ́ sí lélẹ̀ ẹ̀kọ́ lọ fún ọ mo ní èèyàn mú sí ó ń sọ̀rọ̀ fún ògbádùn ẹ̀yìn tó lẹ́sẹ̀ lè bá lè wá lè ẹni ọ̀ọ́dẹ̀ wa mú sí mo ní ẹ̀tún wá wá sí masjid níbi àà ọ̀dùnlélà ìṣẹ̀tọ̀ sọ̀rọ̀ àlọ́pà àtúndẹ̀ báwà ìlágbára pọ̀ ẹ kọ́kọ́ lọ yanjú eléyìí náà bẹ́ẹ̀ ni tó balẹ̀ ẹ̀hẹ́ ìgbà làákò mọ̀ torí bẹ́ẹ̀ ṣe wá فإذا قرأت القرآن فأنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا أعوذ بكلماته من كل شيطان وعامة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 أنك جامع يا ولي مصطفى الذكر في